منفجر تحرم فيه الصلاة أي صلاة الصبح ويحل ويحل فيه الطعام رواه ابن خزيمة والحاكم وصححاه وللحاكم من حديث جابر النحو وزاد في الذي يحرم الطعام إنه يذهب مستطيلا في الأفق وفي الآخر إنه كذنب السرحان أظن هو يسأل إخوة نكبا أو أفقون نتري في أفقون نكبا أفقون حجر يانو عبارات الشيطين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوفا فكت يا الله يوقف في التقوى نقع نواقفهم فكت صلعي مفاوى حبيب لكن يسي يلا نواقفه سيوك فكت يوم نواقفه sínú irun òfin irú òun òun náà làwọn àrùn tí ò tọ́ àti láwọn àkókò tí àwọn ìwọ̀n yẹn. ẹ̀yìn rẹ̀ afẹ́fọ́n tọrọ padà sórí àkókò rẹ̀. àwọn afẹ́fẹ́ àlàyé fún wa nípa àmì àṣọ wípé. òun náà lára fi dáwó wọlé àkókò ìṣáyà èyí tí ṣe màríbù ṣẹ́kọ̀ èyí tí ṣe pípa máa àwọ̀ èwo gan ni wọ́n pè ní ẹ̀ṣẹ́kọ̀ ẹ̀ṣẹ́kọ̀ fún ní alùpùpù ní àbí àlùbẹ̀yẹ̀ bọ́ọ̀. ثم جاء الحمرة جاء في أول ثم جاء البيضاء هذيك في أول من هذه هو لا ابن عمر رضي الله تعالى عنهما ولا النبي صلى الله عليه وسلم صيفه الشفق الحمرة àṣàkọ́kọ́ àlùfẹ̀mùrọ́dù. àdéhùn wa nínú ọ̀rọ̀ tó pọ̀ níbi tí wọ́n ti ṣe àlàyé bí ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé nípa àkókò Maghrib. Ibu waktu salatil maghribi إلى أن تذهب حمرة الشفق يعقوق إنه مغرب يسمى به títí kíkópa tí máa bẹ lójú sánà lẹ́yìn ìgbà tó òun bá ti wọ̀ tán ti parẹ́ kíkópa ń bá ti parẹ́ ìgbà náà làkókò má pé ibùdó àkókò mọ́bí bá ti ń tẹ́tà ìtàn àkókò àìsà wọlé nìyẹn. ما خرج وقت صلاة إلا ودخل وقت صلاة أخرى àkókò orúkọ ní jáde àti tọ́jú pé ní kékeré ti jáde lákòókò ìrìn mi ti wọlé. àdéhìí tó sàlàyé wípé sọ̀rọ̀ àtúrò náà wẹ̀ àkókò rẹ̀ ń bẹ títí di màhírì ṣàtọ̀ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́nu dẹ́sí èmi ti fọwọ́ alátọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam àti pé títà kí èsì tó wá nínú ilé yẹn. ó lágbára ju àwọn àdéhùn tí wọ́n tọ́ka sí wípé ليس للمغرب إلا وقت واحد المغرب نجا حقوق على حديث الصيف وقت المغرب موسع وقت المغرب الساعة láti ìgbà tó ń bá ti wọ̀ títí tí àwọ̀ ọ̀jú sámà ó ti àkókò mágíríkù rẹ̀ ó lágbára ju ẹ̀gbà wa tó tọ́ka sí kákòókò mágíríkù ẹ̀yọ̀ kan náà ni kó o bá ti wọ̀ta ẹ̀wọ̀ ẹ bá ti kíkà àsìkò rẹ̀ ti kàn. torí tó mú ọsẹ lẹ́yìn ọ náà ní tí wọ́n nínú hadithi Jibril alayhi salam níjọ́ alákọ̀ọ́kọ́ àkókò tó fi mágíríkù iná ló tún padà wá sí ìjọ kejì ilé yẹn apá kan nínú àwọn olùmọ́lò lórí àmàlìkíyà láti sọ pé àkókò magrebo ha kò tó kírú rẹ̀ méjì lákòókò rẹ̀ àkókò rẹ̀ kò lè káká kírú rẹ̀ méjì nínú ẹ̀ ilé yẹn là ń pè ní wọ́pútọ́n mọ́báyà gbogbo àkókò tí ò tó láti kí irú òun méjì wọn máa pe àkókò rẹ ní àkókò tó ṣe kíni ọ̀la lẹ́yìn tí sọ́tọ́ gba ní àkókò rẹ fẹ́ àkókò rẹ ń bẹ títí tí àwọ̀ pupa tí ń bẹ lójú sánà ṣe pupa rẹ. ṣùgbọ́n nínú àwọn àdé ètò wá bẹ̀ wọ́n ò sábà ṣàlàyé pé aṣọ́kọ̀kú al-ahmar àbí aṣọ́kọ̀kú al-humrat. ntọ́kàn wá nínú ọ̀pọ̀lọpọ̀ àdéhùn òun náà ni pé ìlà màgíbi ṣàkọ̀ títí tí aṣọ́kọ̀kú ti parí. ìwọ́n á ní aṣọ́kọ̀ lè ló fi àpò ẹ̀rọ láàrin wọn. nítorí tí àdìsí tó wà níwájú wa ta pè ní àdìsí Abdullahi bin Umar nàbí ọlọ́wọ́ àgbọ̀nà. ìgbàwọ́ ọ̀rọ̀ yìí máa rí gẹ́gẹ́ ti sọ níparí ẹ̀ wípé àdáwọ̀ kòtùmí àwọn ni wọ́n gbé jáde ibùdó kògbà yìí mẹ́ta àwọn kòtò sí sàhíhù ní wọ́n sí làwọn sàhíhù. ابن خزيمة ṣùgbọ́n àwọn míì tó yàtọ̀ sí ابن خزيمة ابن خزيمة sọ pé صحيح مرفوعا àtọkọ́rọ̀ ànábì ó sì fẹsẹ̀ rìn ṣùgbọ́n àwọn olùmọ̀ míì tó yàtọ̀ sí ابن خزيمة àwọn sọ pé lá صحيح موقوفا ó fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ابن عمر. àlàyé kínní jẹ́ sẹ́kọ̀ọ̀kù yẹn ọ̀rọ̀ ẹni wọn máa fi sọ̀rọ̀ tàbí Muhammad sọ̀rọ̀ wà lùwà lè sọ̀rọ̀. ilé jẹ́ sábà bí ìyapa sábà bí ìyapa ẹni tó wà láàrin àwọn olùmọ̀ nípa tí ń jẹ́ sẹ́kọ̀. lórí tí wọ́n ti wà lóṣù yẹn ẹni wọn bá kú lórí pé ọ̀rọ̀ anẹ́bì ní oṣù tẹ̀sẹ̀ ẹ̀rin rẹ̀ wọn ní ìyapa láíláí. tòṣùgbọ́n ìyapa tó wà láàrin wọn ní kéèké sọ̀rọ̀ anẹ́bì àgbọ̀yẹ̀ sáà tó bá yẹ kó àgbọ̀yé sàábì kọ̀ lágbára ju àgbọ̀yé ẹni tí ò tó sàábì lọ kọ́ lágbára jù lọ mọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé jùmọ́rò kọ̀ọ̀kọ̀ mo ṣọ́tọ̀kù ọ̀fọ̀mù ètò kọ́ nínú ha awon kọ̀ọ̀kọ̀ pẹ̀lú màlìkíyà الشافعية الحنابلة awon الشفق الحمر في أول كفر بعد كفر الشاشة kìí ṣe funfun. Àbùkàní ìtọ́ra fún ọlọ́ àwọn sọ pé ṣẹ́fọ́kú àgbẹ̀gbọ́. Gbígbé àwọ̀ funfun tí ìmọ̀ ṣẹ́kù lẹ́yìn mọ́gírì lójú sọ́nà. Nípa rẹ̀ tiẹ̀ ìgbà náà làkúkò ìṣá ètò. Àwọn làkúkò ìṣá ètò máa tó. Ìgbóyè funfun parí lójú sọ́nà náà ojú sọ́nà. Ṣé bá ti fi mọ́gírì ta? Ọmọ ògbà tí funfun ọ̀dọ́ lọ èwo ni wọn kọ́kọ́ lọ púpọ̀ á ní wọn kọ́kọ́ lọ ìwà tuntun ìgbà wo láti mọ á kí iṣẹ́ yẹn ìgbà wo ni wọn fi bò tó ká torí ẹ ọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa onífẹ àṣẹfọkú àlùfáàfíyàwó àwọn jùmọ̀rù tó fẹ́ àṣẹfọkú àlùfáàfíyàwó àwọn olùmọ̀ tí wọn pọ̀ sí ẹ olùfẹsẹ̀ nílẹ̀ ń bèèrè láti máa ma àkókò mágbèrè ti lọ àkókò ìṣá ti tó. Wúrọ̀ ọ̀rùn fún wa láti rí ní àwọ̀ pápá yẹn kẹ́kọ̀ọ́ àbó ti lọ ní àwọn agbègbè ibi tí ní èdè múná wa bí Nàìjíríà yìí. Ó ti sí àwọn ilé tọ́gbàtọ́gbà mẹ́ nítorí pé onídìí láti rọ̀ ọ̀kan dáadáa. Ìdílé wà ìlànà ọ̀nàdá èmi jẹ́ kó rọ̀ ọ̀kan dáadáa mọ̀ yí pé kò lórí. à ń sọ ní sínú àmàlàmọ́lá wà lọ́wọ́ pé gbogbo òru dàbí ọ̀sán dàbá sáná sí gbogbo bí síbi gbogbo ojú títì ẹ̀mí ẹ̀yẹ ò lè mà dàmájà máa gbé náà tó wá sí láti ẹ̀mú wá gan ẹlẹ́sìn ọkọ̀ òmú wá náà ni torí náà mànàmáná òfin kankan yàtọ̀ sábẹ́ là ìfẹ́ ìwà sọ̀rọ̀ àwọn bá tuntun aláàbò sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ ewu máa wá gbogbo nàìjíríà láì àti mà bí àwọn pápá ń bẹ bí òsì ọ̀rọ̀ ju àwọn àgbòmí lọ. ilé ẹ̀jẹ̀ ló ti jẹ́. lẹ́yìn rẹ̀ látúmọ̀ adéka abdullahi bin abdul رضي الله عنهما وعن النبي محمد صلى الله عليه وسلم وهي الفجر كجراد ìgbé méjì ní fásitì ní àlùfáàjà yìí o méjì ní àlùfáàjà yìí àlùfáàjà yìí kìíní àlùfáàjà yìí kejì orí ẹ ọba pépé tó àlùfáàjà yìí bá yọ ní àwọn ń pè wọn àgbà ẹyẹ ká mà àlùfáàjà yìí o because àlùfáàjà yìí méjì lọ wà èwo lọ gbà lérò òṣìṣẹ́ pé tá yìí bá yọ làá máa ń pè wọn àtibá lọ́jọ́ lọ́nu yọ̀hẹ́rẹ́ ló kọ́ ẹ̀mọ́ àlùbọ́sà yìí kan wà tí máa ṣe oúnjẹ jíjẹ léèwọ̀ lókè tó ń bá ti yọ báyìí ó ti dèwọ̀ ó ti àbẹ̀wò ìyẹn fẹ́ni tó fẹ́ gbà wọ̀ ó ìlà tó wọ́n fẹ́ gbà wọ̀ òṣùgbà tó jẹun tó wọ̀ àgbẹ̀dẹ̀ ti yọ àbájáde rẹ̀ ti yọ pé bá ń kọ́ tó tẹ̀ gbà wò kò sígbà tó jẹ ojú òun. ṣùgbọ́n sẹ́ni tó fẹ́ gbà wò àgbẹ̀dẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ a máa ṣe a máa sọ oúnjẹ jíjẹ di èèwọ̀. sísọ di èèwọ̀ ó túmọ̀ sí pé tí mo bá mọ̀ dájú nígbà àgbẹ̀dẹ̀ rẹ̀ ti yọ tí mo sì gbà wò tí mo sì mọ̀ dájú kó ti yọ tí mo bá ó túmọ̀ sí pé ńlá rẹ̀ ó túmọ̀ sí pé ńlá rẹ̀ torí pé tí ọ̀rá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé sísọ oúnjẹ jíjẹ bí ìwọ̀ tó máa ń sọ oúnjẹ jíjẹ bí ìwọ̀ kò ní ìtumọ̀ máa nù tí àwọ̀ rẹ̀ ọ̀rá bàjẹ́ á jẹ́ pé kò ní ìtumọ̀. وتحل فيه الصلاة àgbàdàrí máa ń sọ jẹ́jíjẹ́ bí wọ̀ láti máa sọ ìran kíkí bẹ̀ tán ìyẹn ẹ̀rọ àṣùbà. àlùfáàjà yìí ló ti pé tó ń bá ti yọ àtúbọ̀dọ̀ jọ mọ́. ìrún àṣùbà ó sì ti tẹ̀ sọ pé káàkiri ìtura kòkó rẹ̀ kékeré ó ti wọlé nù. eléyìí jẹ́ àlùfáàjà yìí alákọ̀ọ́kọ́. àlùfáàjà yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ní gbọ́dúrọ́nù. تحرم فيه الصلاة àgbájá yìí kẹnu ó ti gbé ìwọ nígbà wọn àgbà nínú tiẹ̀ tó bá ti yọ ìwọ nígbà wọn àgbà èyí kò túmọ̀ sí pé àkókò àtúgbà ti tó. ayé sọ̀rọ̀ tuntun ẹtúntà láyé mẹ kọ́kọ́rọ́ tó gbogbo òun náà gbọ́dọ̀ síbẹ̀ àmọ́ àtúgbà lójúgbà tí kí òun lọ́kùnkùn rò tuntun àsìkò sì tì tó torí ọ̀gbọ́dọ̀ ويحل فيه الطعام تصل توقيتات يومين وكيف وما بدأ بالدنيا رواه ابن خزيمة ابن خزيمة في كتابه المستقيمة نسي الحاكم نسي أبو عبد الله الحاكم وضححها أنا جيت السوقين هذه السوق مريضين إليه في هواه yẹ ló fi jẹ́ pé àkọ́jà méjì ní bẹ̀. nínú sẹ̀ríà wọ́n máa ń pe àlùfẹ́tẹ̀rẹ́ alákọ̀ọ́kọ́ èyí máa ń tún jẹ́ jíjẹ́ dè wọ̀ tó sì máa ń sọ kíkùn àtìgbà àdẹ̀tọ́ wọ́n máa ń pè ní fọ́tírọ́ọ̀lù sọ̀rọ̀ àdẹ́kọ̀ àlùfẹ́tẹ̀rẹ́ òdodo. ẹlẹ́ẹ̀kejì yẹn tó máa ń sọ jíjẹ́ dẹ̀tọ́ tó sì máa ń sọ kékeré wọn tó máa ń ṣe kékeré wọn tó ti kí wọn nù fẹ́ wọn pè ní fẹ́jọ́rọ́ kàdébọ̀n àlùfáàjà ìrọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n máa sọ pé ńṣe la pèrò lẹ́yìn ìgbà tí àlùfáàjà ti yọ yíyọ tí àlùfáàjà yọ ló mú mi a ò gbọ́dọ̀ gbọ́ yí lọ síbi wípé a ò gbọ́dọ̀ gbọ́ yí lọ síbi wípé àgbàjáde alákọ̀ọ́kọ́ wípé àgbàjáde ti rọ̀yìn kó máa ń yọ síwájú òdodo a ò gbọ́dọ̀ gbọ́ yí lọ síbi àgbàjáde alákọ̀ọ́kọ́ a ò gbọ́dọ̀ gbọ́ yí lọ síbi àgbàjáde tẹ́lẹ̀ kejì torí pé àgbàjáde tẹ́lẹ̀ kejì olùdájà rẹ̀ tó pé òfin ìṣẹ̀lẹ̀ àti sọ yìí pé gbogbo gbólóhùn tí wọ́n bá ti lè wí láì kò sọ ìwo la gbà lérò nínú gbólóhùn tó tọ́ka sí ní tó tutù màkà lọ ọ̀pọ̀lọ́gbọ̀dọ̀ máa ń lọ síbi èyí tó tẹ̀wọ̀n jù nítumà ìtumà tó sì tẹ̀wọ̀n jù nínú àkọ́jà rẹ̀ méjèèjì òun náà ti àlùfájà rí òdodo kì ti àlùfájà rí rọ́ọ̀. torí de lé ìlọ́pàá ló jẹ́ kíkẹ́ bá wo àwọn ìṣòro àtọ́kù àwọn olùmọ̀ nínú ìṣòro àtọ́kù níbi ibo lẹ́tì sọ àṣọ láti pé ìrìnà náà wọ́n á máa sọ fún pé وإذا كان في أذان الفجر قال بعد الحي علتين الصلاة خير من النوم الصلاة خير من النوم نبي ما صباح نبي ما صباح من يحي على الصلاة أتحي على الصلاة وما فيهم وما شنو؟ الصلاة خير من النوم الصلاة خير من النوم لماذا؟ وفي ذلك بوضع kò sẹ́nìkan nu wọn wọ́n sọ pé tó bá ń jẹ́ pé ran ìran pípé alákọ̀ọ́kọ́ àbí ìran pípé ẹlẹ́sìn nítorí pé kọ̀wáì wọ́n bẹ nínú ọ̀rọ̀ àwọn kọ̀kọ̀ ha nítorí pé bẹ́ẹ̀ náà bá mà kò lè yé ọkàn máa di yẹn lórí rọ́ọ̀nì tòótọ́ ìgbàgbé wọn bẹ́ẹ̀ omi títí wọ́n bá máa ń pè wọn méjì bá tùbà èyí tó jẹ́ ìran àtúbà gẹ́gẹ́ gẹ́gẹ́ náà lè tọ́ wáyé lẹ́yìn ìgbà tí kìíní wọ́n gbà tá àlùfáàjà rẹ̀ ti yẹ torí ẹni wọ́n tọ́ka sínú síra tó. lóńtorí ní ilé kọ́ mọ́tàrà rẹ̀ jẹ́ àwọn agbésọ́rọ̀ àbíkú kápá nípa ọ̀fẹ́ ti tẹ̀rí lọ́wọ́ alẹ́ lálẹ́ tó bá fẹ́ ti tẹ̀rí lórí pé ìwọ̀n àtúntà alákọ̀ọ́kọ́ ni wọ́n ti mẹ́tọ́ lọ́sẹ̀ ìrìnà torí ẹ ló ti jẹ́ pé ẹni tí ò gẹ́gẹ́ bí àwọn ṣàlàyé náà ṣàlàyé pé ọ̀ṣọ́lá tó fẹ́ ìròyìn náà ṣé nínú ìròyìn tá a máa ń pè fún ìfẹ́jà ló tó yọ láàwì àbí lẹ́yìn ìtàlù àbí lẹ́yìn gbàtà ìfẹ́jà ìgbà ti yọ tó wọn lọ́rọ̀ orí ti méjì làwọn nínú lọ́dà àbúkà tó àwọn ilé àmọ́ gbogbo àkọ́kọ́ àwọn yòókù ń sọ pé nínú ìrìn àṣùpá a sì mọ̀ pé ìrìn tó eléyìí túmọ̀ sí wípé àti ká wá àti mà nípa àtọ́jà nìyẹn wọ́n ní ti pẹ̀lú pé àmì inú fún pásítọ̀ òun ti tó ó sì tún jẹ́ àmì èyí tí ó mú ni mà púpọ̀ tó ká jọ má tó bá ti pa afẹ́ gbá ọ̀ tó a nílò láti mà nípa rẹ̀ àtọ́jà yìí ti rọ́ a nílò láti mà nípa tiẹ̀ náà nítorí báwọn sọ̀rọ̀ mọ́ fúnra wọn yóò bá ìjọ ká kí ọ̀run kásìkò rẹ̀ tó tó láti má bàjẹ́ pé àdóúnjẹ dúró nígbà tó tọ́ sí wa láti máa jẹun. tó àbó láti ti tààmà ọ àdìkì tó ń bọ̀ sọ́la yìí. ìṣẹ́kìm àwọn tó gba àdìkì kan wà ó láti lọ lábẹ́ ìpínlẹ̀ àdìlá ọ̀bì ìwà àdúrà. òun náà náà jẹ́ bí àdìkì ní àbẹ́ nípa. pípẹ́ kí ni àgbájá ìyọ̀nà mélòó ló pín sí kí sì ní nǹkan tí ọkọ̀ ká nínú wa máa bí. wọ́n وزاد وثالث في الذي يحرم الطعام níbi àlàyé àgbájá tí máa sún jẹdíjẹdì wọ àti tí máa kó ní àgbájú ọ̀sọ́ọ̀dì àgbájá yóò dodo ibi tó ti sàlàyé díẹ̀ ولانه يذهب مستطيلا في الافق انه يذهب مستطيلا في الافق وفي الاخر انه كذب بالصرحان أنت على إلى البدل اللي يجي يسمعها بالكاري بعد جامعة. أنا بس بجي ما تسألني أنت على إيه؟ من قرار حكومة àtàlàyé ló ti jẹ́ pé mímọ àwọn àkókò òun ó ní ṣe pẹ̀lú rírí à mímọ àkókò òun ó ní ṣe pẹ̀lú fún ìwòrí à fún òkìtà àkókò nítorí pé gbogbo àwọn àmì tí wọ́n fi sọ fún òkìtà àkókò òun mà ó ní ṣe pẹ̀lú kí ìwọ náà rí à. lórí àbájáde òdodo yẹnu ákùnrin sọ pé yíyan ti lọ́wọ́ àwọn máa ń lori ri ododo yeru akunrin lọ́ọ̀kan yin lóòótọ́ dákú. yóò dá ìlú lójú sọ́nà yóò máa lọ báyìí gbígbé lọ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀. so ìyẹn ni pé yóò dà gẹ́gẹ́ bí rẹ́kítángbò tó ibi tó fẹ́ lára rẹ́kítángbò lọ yóò máa lọ kọ̀ọ̀kan ó rí i pé ìmọ̀lẹ̀ yẹn wà bí lọ́kàn. tó ti wá wọ̀ ẹ́ kàkà kọ́ máa dínkù kàkà kọ́ máa dínkù yóò máa tẹ̀ yóò máa tẹ̀ sí yóò máa tẹ̀ sí ni bẹ́ẹ̀ ló lè tilẹ̀ mọ́. ṣùgbọ́n àlùfáàjà yìí ti rọ́ òun máa ń yọ lójú sẹ́mà yóò gùn gẹ́gẹ́ bí ìrú ìkókò yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ìrú ìkókò kò bẹ́ẹ̀ ló máa rí ẹgbẹ́ ìsàlẹ̀ yóò kì í ẹ̀fẹ̀. Láti ọjọ́ kan tí wọ́n wò lọ sókè ó lè fẹ́ ọ̀ntẹ́rin ọ̀ntẹ́rin. Ọ̀wá ní yé kéré, kò ní yé kéré, kò ní yé kéré tó ti ṣe parẹ́. Ìrìn àtẹ̀tẹ̀ ní àgbájá yìí yọ̀rọ̀. Ilé ìtumọ̀ ìdílé tó bá fẹ́ ṣe sáré náà láti máa àgbájá méjèèjì àárọ̀ lọ́wọ́. wàá tètè jí tó bá dé nítorí aago mẹ́rin àbọ̀ ní ìgbà tó yàtọ̀ sí irú àwọn àkókò tá a wà ń bẹ̀ nìsín a rí pé mímọ́lẹ̀ pípé òṣùpá tí ìmọ̀lẹ̀ rẹ̀ kì í gba ojú sọ́nà lálẹ́ láyàgbà tó fẹ́ yọ àbígbà tó bá ń lọ sókun sókun kò máa wà lójú sọ́nà ló súnmọ́ fún ọ láti lè dá àgbájá ilé jẹjẹ. wàá lójú sọ́nà dúdú àkókò ìmọ̀lẹ̀ tó wá kọ́ lójú sọ́nà ní àwọn eré ààbò mẹ́rin ààbò ọ̀gáǹkà yẹn kò láàrin náà ká kó láì bí ìwòkókò ilé ẹ̀yìn àgbájá yìí irọ́ tó bá sì ń kíyèsí àwọn àìkú ń kún kúrú tó ń kúrú tó ń kúrú tó ń kúrú títí tè parẹ́. àgbẹ̀dẹ̀ àrí òdodo tó ń bá wá yọ àríkèbí tó bá ti yọ lágbára bí tí máa jọ bí ẹni tí sọ̀nà papọ̀ mọ́lẹ̀ mẹ́. Tòtò bá wù wàá rí kí màálẹ̀ màálẹ̀ yọ láàrin òkú ojú sọ́mà ojú sọ́mà bá wà láàrin ojú rẹ̀ tí wọ́n wá fún àtàlẹ́ ní wàá rí kí màálẹ̀ tó wà mẹ́rin sínú ibi tí ó wà lọ́wọ́ rẹ̀ pàtó kò tó tún di nàìjíríà. ṣe ìmọ̀lẹ̀ yẹn ti ń yọ ọ̀rẹ́kọ́ jáde tó ń wá báyìí tó wà báyìí yọ tó ọkọ̀ wá dúró tó ọmọ wò láàrin ìṣẹ́jú mẹ́wàá tó bá wò wàá gbé láàrin ìṣẹ́jú mẹ́wàá àbí tó bá dúró sí síbi tó kọ́kọ́ ní màlẹ́ ọ̀rọ̀ àti màlẹ́ ń bọ̀ wá sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ àti gbogbo ìtura ìgbẹ́rẹ́ ti kankan. Ìgbà tí a bá fi twenty five minutes tó ìgbò tó kọjá àbí tọ̀ wá sẹ́yìn tẹ́lẹ̀ náà pè ní àìfajúrò ọ̀sùn àmì nígbà tí a bá fi kí á sọ láti ọ̀rọ̀ àtà mi ti ké déédéé tí mo dúró sí ìlọ́wà láti mo fọwọ́ mọ́ láti láti gbé ọ̀ ọba ti kí á sọ bá àtẹ̀jáde kò wò ó kò ní bò ní kò tiẹ̀ ní rí àmì ibi tọ́wọ́ àmọ́ ó ti kárí gbogbo ju sàmì tẹ̀lé ẹ̀rọ ń pè ní àlùfáàdúró àmì lédè kúkúrú kílẹ̀ ilẹ̀ bá ti má àgbàdàrí ti yọ. Wájú rọ ilẹ̀ òbí mà. Nítorí pé àgbàdàrí ti rọ kàkà kó rí pé ojúmọ́ má ó ti sókun padà ni. Bẹ̀lẹ́ yẹn ó yẹ sì fún ọ láti sọ ẹgbẹ́ ilẹ̀ òbí mà. Sòtìwá àgbàdàrí tó dódó wà á rí pé ojúmọ́ ti má òkùnkùn kan ò tún ní wá lẹ́yìn ilé ìmọ̀ nìkan. Lẹ́yìn rẹ̀ kí náà retí kó lọ yọ tẹ́lẹ̀ yẹn ni wọ́n ń pè ní alifájúrú àfọ̀àdẹ̀. ọ̀sọ́rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àbúkátà láti mà ìgbàwó kẹ́kẹ́kẹ́kẹ́ ní àfọ̀dà yìí ẹ̀yẹ alùpùpù ní ṣe pẹ̀lú nǹkan púpọ̀ nínú ṣẹ̀ríà. ó ní ṣe pẹ̀lú irun ó ní ṣe pẹ̀lú jíjẹ tààrí ó sì ní ṣe lọ́dọ̀ فقهاء المالكية pẹ̀lú mímọ̀ jọ́wọ́ ni ó ṣe jọ́ kejì ọjọ́ tẹ̀ ẹ́ bí ma nítorí báwọn so máa ń yọ àgbájá yìí. wọ́n ní tẹ́ bá sí ma sálùbájá ló yọ ẹ ọjọ́ yàn fún ọ̀kan nínú àwọn ọjọ́ méjèèjì àmọ́ tẹ́ ẹ bá fi lẹ́yìn ìgbà tí àlùfáàjà yìí bá ti yọ ẹ̀mí ká òní ẹ̀mí ẹ̀ náà tẹ̀. tó bá yẹ kí bàtà àlùfáàjà yìí yọ gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́bí ńkọ́ màlìkí àsọ yìí pé ẹ̀mí ká ò. tó ó ní pé pẹ̀lú ìgbàgbọ́ nínú ṣẹ̀yà. akẹ́lẹ́ obìnrin tó tẹ̀ ìgbọ́kùn náà obìnrin tó tẹ̀ kọ́ وهناك ìyá àgbàdà ìyàtọ̀ ìyá àgbàdà ló ní ti pẹ̀lú àwọn ẹbí ẹ̀ náà nǹkan oṣù dá àgbàdà ló tó yọ yọgbà rẹ̀ ló lè gbà rẹ̀ yọgbà rẹ̀ ẹ̀gbà tó àgbàdà ló ti yọ ní nǹkan oṣù tó dá sí yọgbà rẹ̀ ìgbà rẹ̀ tó ògbélé torí àwọn lè fi síra ibi àlàkẹ́ mọ̀tàkìyẹ tó mọ̀tà àlẹ́kọ̀ pẹ̀lú sọ́jà àwọn yóò fi ṣẹ̀ríà tó ní ti pẹ̀lú àgbàdà yìí. àdúrà mọ̀sáyì tó lè tibẹ̀ jáde yọkọ̀ tó tó jẹ́ síra jẹ́ síra pẹlẹbẹ lè ṣe ti péjì lè fẹ́ mú nǹkan oríṣiríṣi wa àdúgbò tẹ̀sí ti bẹ̀rẹ̀. tẹ́lẹ̀ yìí láti mú kájà láti jẹ́ pé à ń ṣàkíyèsí gbà ọ̀la kájà rẹ̀ lọ sí kẹ́kẹ́ fún kílí háyì ládùúgbò yín ẹ̀jẹ̀ bá sáà ti ní ẹ̀yọ́ máa pẹ̀lú ọ̀sùn títí tọ́mọ fi yípo lẹ́yìn tí mo bá yín dà. Nígbà tó bẹ̀rẹ̀ kò sí náà. Ìgbà míì kan thirty nine. Ìgbà míì kọ́tà kọ́tà. Ìgbà míì twenty after. Ìgbà míì yóò jẹ́ ti di kọ́tà to Ìgbà míì ten to six. Pẹ̀lú pé a láti èsì fún bí àgbàdo àti ìṣẹ́ yọ àti bíbá àti ìṣẹ́ padà sí i bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí sáà oṣù lónìí ọlọ́run bá tó fún alákòóyè tó péye nínú ẹ̀sìn wa fún ara lọ́wọ́ lórí àti máa fi àwọn akẹ́kọ̀ọ́ àgbọ̀ yìí sí wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Ipe ìmáàmù ti bá máa tọ̀ balẹ̀ kíyàn. Ọ̀dà àtọ̀mọ̀ kíyàn lẹ́yìn rẹ̀. Ẹ̀wọ̀n á ti léèrè kí wọ́n pàṣẹ fún ìjọba lẹ̀. Ìjọba ìjọba lẹ̀ ìta àwọn èèyàn máa ti torí rẹ pé ó kó oríṣiríṣi tàbí léèrè tó kà fún òfin ti bẹ́ẹ̀ eléyàn níjà máa dáhùn tá a fún ìgbà tó tọ́kọ tó kí n lẹ́yìn rẹ léyìn àdúgbò. mo ká tọ̀rọ̀ lè ká fúnlẹ̀ nínú òfin ṣẹ̀rí à ṣẹ̀rí àpọ̀ fún yà láti ṣe bẹ́ẹ̀. ó lè jẹ́ pé ẹ̀sẹ̀ lásán ń dá látàrí kó tó ti ṣe àrà ètò ṣe é pé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kò bá ti jẹ́ mùsùlùmí rẹ̀. ó sì lè jẹ́ pé ṣé torí àtìsọ́kà mi ètò lè kó bá ti jẹ́ mùsùlùmí rẹ̀. ó lè gbàgbé bá ti lé ètò lọ sọ̀tọ̀tọ̀ tó ti ṣe láti mọ̀ wé ìta. Thank you ìjọ sọ ẹ̀rọ àwọn sílẹ̀ tó àkókò pín sí oríṣi mẹ́ta oríṣi méjì ọ̀pọ̀lórí àti wọ́pọ̀ mọ̀tá àti wọ́pọ̀ pọ̀lú. tó gbogbo ẹ̀ náà àdéhùn náà ti gbọ́ yìí náà àdéhùn náà nítorí pé. àwọn àdìgbò máa ń tà wọ̀nyí títí bẹ́ẹ̀ ká kàdé àlàyé méjèèjì tó wà mẹ́. àlàyé ọ̀pọ̀ sọ̀rọ̀ orí tó ti wá nínú àwọn àdìgbò tá a kà ibi tá a lè sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ ìyá kò sọ pé من أدرك ركعة من الصلاة من صلاة الصبح فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغيب الشمس فقد أدرك العبد وهو إيه، لا يزال أي ضروري أو فقهاء آه، ما كن ضروري هذه الشيكة لا تقع خطورة لمقطع إيه، لأن لا مشاحة في الاصطلاح سواء قال حقوقي وأنا أحدث نعم نعم عليكم ìjọba sínú àdéhùn tó fa wàhálà omi لمن ترك الصلاة عمدا sísá ẹ̀rọ padà sẹ́ni tó máa ma fi ọ̀rọ̀ lẹ̀. ìmọ̀ ẹni tó gbàgbé sílẹ̀ ẹni tó sùn sílẹ̀ àbí tuntun tọ́ka tí kò máa gbà padà ní àwọn ọ̀fẹ́ tó wà. ìmọ̀ ìdí ẹni tó máa ma fi ọ̀rọ̀ lẹ̀ kéèkì kí kọ̀kọ́ wọn máa ń pèsè. kéèkì kọ̀kọ́ àwọn kọ̀kọ́ àwọn kan tó kọ̀kọ́ ọ̀rọ̀. اللي طلبها طلب هو اصلا سيبك الحاجات دي تبقى ما ما في يعني ثم ما ما في ما فاتك كده وانا امريكا eu só fiz que não tinha uma alma, mas que só uma alma se eu quero, se para você na minha chegada. Pelé é eu sim, se já gosto mostrar, é de pouco. já gosto de barulho, é de èyí dá ṣe ní kọ́bọ̀ ẹ̀rí wà fún ṣùgbọ́n ọ̀kan tí ò fẹ́ẹ̀rí fún òun náà ẹni tẹni tó máa má fi hàn lẹ̀. Ilé ìwé òtítọ́ ní ṣe pẹ̀lú sọ́lá àti àdúgbò. Ilé ìwé ní ṣe pẹ̀lú sọ́lá àti àdúgbò àwọn ìwọ́n nípa àwọn àlámà tí wọ́n eh, àwọn àìlú lára rẹ̀. Wọ́n tí àwọn wá sí àwọn tí ní àwọn àlámà yìí. Ọjọ́ ìjọ àmì ìṣòro ṣe pẹ̀lú ìgbà. Wọ́n á ń pè àti kí ní àtọ̀ láàrin kan sọ pé àdéhùn tó jẹ́ Hassan sọ pé àti àdéhùn jẹ́ sọ̀rọ̀ àti pé òun ló lọ́lá jù ní ìdíje. Ṣé ti lọ́lọ́lá? Ìlọ́lágbára. Ìlọ́lágbára. àwọn ọ̀rẹ́ يعني يعني لا تقدر تعمل حكم الجنة حتى من الصحيح تقدر تعمل لو كان الجنة رجال المرأة بتسويه على السريع لكن كلمة كيس حسنة صحيح حقق غير حتى الحكم ما تفادت من الطريق تنقل لدرجة صحيح كلمة الجواب حسنة صحيح حقق صحيح تتوني ọlẹ́yìn ìyàtọ̀ ní wà lára àwọn tó ti dá wàhálà yẹn lẹ̀ ó ń dá wọn màkàtí pọ̀ tí wọ́n kọ́ méjèèjì pọ̀ bíi Abu Isa al-Tirmidhi rahimahullah ta'ala wọ́n sọ pé hadith hasan sahih pé hadith hasan hasan ló sì tún jẹ́ sahih bí ti bí sáà láyé ni wọ́n ti nípa rẹ̀. àkọ́kọ́ nínú tó bá ti sìn yẹn ọ̀nà méjì lọ́gbà ọ̀ ọ̀nà àkọ́kọ́ jẹ́ hasan ọ̀nà ìkejì jẹ́ sahih. wọn á fún nídàájọ́ yẹn pé kásánù sàrè àbí tó ti jẹ́ pé ìyapa ó ń bẹ nínú àgbọ́yé àwọn olùmọ̀ nípa pé ṣé hásán ni àbí sàrè ṣé hásán ni àbí sàrè ọ̀dà kásánù sàrè kò gbà hàn kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ pé ǹjẹ́ àdéhùn tí wọ́n pè ní sàrè tó lọ lágbára bínú ọ̀bẹ tí pè ní kásánù. صحيح لا شك إذا كان صحيح الله برد إذا كان حسن صحيح له ويكون وانا كلامي الشيء tàbí tàbí kan nípa rẹ̀ tó yàtọ̀ sí ìsápè ní hasan sahih àwọn akórí ìṣiríṣi ọ̀rọ̀ wọn sọ nípa rẹ̀ wó la fẹ́ mọ́. nínú síra sikh kan ni wọ́n ní pé àsìkò ìrun ìṣá wọ́n sọ pé ní màdìbà ṣáfàfẹ́ mà nílànà ìṣẹ̀lẹ̀ láì. Àdìkà lẹ́nu sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn wà títí di lẹ́sùn lẹ́yìn. Àdìkà kan sọ pé ìlà tó lò sí lẹ́yìn. Àdìkà kan sọ pé ìlà lẹ́sùn lẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ àti sọ fún wa wípé tá a bá wo àdìkà tó sọ pé ìlà lẹ́sùn lẹ́yìn. Àlékún bẹ́ẹ̀ lórí ètò sọ pé ìlà tó lò sí lẹ́yìn. Ètò sọ pé ìlà lẹ́sùn lẹ́yìn lọ́fẹ̀ẹ́ sẹ́rin lẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́sọ ẹgbẹ́ ìlàsórí ìṣẹ̀lẹ̀ ìlọ́nà àfẹsẹ̀ nílẹ̀ láti ti mọ̀ ẹ́ pé ìgbéyà rẹ̀ ṣẹ̀ pàṣẹ ṣẹ́kìtà. tó títí ẹni olódodo tó bá mú atálẹ̀ fún bẹ́ẹ̀nbẹ́ ẹ̀rí ni láti gbọ́dọ̀ lò torí ẹ̀ ló ti dẹ́pọ̀ àwọn kòkò hà ah, wọ́n sọ pé sọ̀lá tilẹ̀ ìṣá àtìkú rẹ̀ ń bẹ́ẹ̀ dín gẹ́gẹ́ bí àwọn ṣàfihàn àti hànábìlà ọ̀rọ̀ wọn lágbára ju àwọn àlùfíà lọ wọ́n sọ pé sólòtò lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ mí náà fún amẹ́dàbò màlìkíyà táwọn náà ti sọ pé ní sọ ni ilé yẹn ní ti ní ti tẹ̀lé sọ̀rọ̀? Ṣé àtàkọ́jà ìrọ̀ ẹ̀ ni èmi jẹ́ kí mọ̀ wà. Àbí òye, ẹ̀ka máa pọ̀ kankan pẹ́ṣà orí rẹ̀ ń bá tó pọ̀ sí lórí àtijọ́ àwọn méjì sílẹ̀ fún gbogbo òbí ìjọba ní ìyàwó ilé ìgbà ẹ̀ àfẹ́ kí bèrè àtẹ̀tẹ̀ kan sùn sí ìyàwó àmì. ṣé àdájọ́ ìfi ìjọba ẹ̀ ṣé pẹ̀lú ìfúnra ọ̀sán àti sáà ìlànà ìfúnra ọ̀sán? kò ní í ṣe pẹ̀lú ẹ̀ àsìkò sáàpù náà béèrè tó wúlò nìyẹn náà. ìjẹtọ̀ ní ìgbìmọ̀ dájú pé àfẹ́jà irọ́ wà àfẹ́jà irọ́ òdodo wà ó sì yẹ wà sọ̀tọ̀ nígbà náà láti ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ fún ìwọ̀n àbá láàmú pẹ̀lẹ́ kejì lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ náà lè dodo bá yọ kò ní ti pẹ̀lú ara wọn kò ṣùgbọ́n nǹkan tá a sáà mọ̀ ní pé láti ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kálífàjà lè dodo tó yọ gbogbo bàtà bá pè sí tó bá sáà bọ́ sí ẹ̀yìn ìdájì ooru ọgbọ́ sí ẹ̀yìn ìdájì ooru ọgbọ́dọ̀ pé ní ìdájì ooru tó dé ẹ̀yìn ìdájì ooru lókè sọ ìgbà náà ẹsì mọ báwa ṣe sí òru nínú sẹríà yìí sáàbò ẹyin dájú ooru nínú wàá pè wọn alákọ̀ọ́kọ́ sọ ẹyin ìgbà náà èmi á wàá pè ọ̀rọ̀ ẹlẹ́kejì ìgbà tí àgbàdo àgbà yìí parí kọsọ. Thank you kẹsọ̀ kẹsọ̀ èyí tó a ti kìkì hàn títí dáná bí ọ̀hánmẹ̀ sọ̀rọ̀lá àdùsẹ́lẹ̀ tọ́lá ti kọ́kọ́ wọlé lẹ́yìn sọ̀rọ̀ àtúnlẹ̀ ìṣá fún tó sẹ́ni tẹ̀ wọ́n kọ́ kíráta méjì ti máa bẹ lẹ́yìn ìṣá yẹn. kíráta méjì ti máa bẹ lẹ́yìn ìṣá wọn kọ́ kí tọ́lá ti kọ́kọ́ wọlé pẹ̀lú èyí tí màtí pé tí wọ́n ti lò wọ́n fẹ́ kí wọn bàkà àtàní kàfé sàtàní kí wọ́n kọ́ kí wọn ọjọ́ ìpalẹ̀ máa fún ẹ̀yà rẹ̀. àwọn olùmọ̀ wá sọ yìí pé bó ti ṣe dáadáa nù ó ti kó àti fún ara ti wúwo ṣùgbọ́n gbàdá bá bẹ̀rẹ̀ pẹ̀lú rákà méjì yẹn yóò fún ara lókun níwọ̀n bá ara ó ti pépé tó ti jẹ́ wàá rí pé rákà tó kù lẹ́yìn rákà méjì tẹ́lá mọ́tíláṣí tó fún wọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tó kí ó ti ti fẹ́ bá ìjọ tẹ̀lé tọ́ yóò kúrú lókè rẹ̀ tẹ̀lé kò ní ṣe pẹ̀lú rákà ló ti sá àwọn tí wọ́n rìn ṣá. eléyìí náà ló ti dàtọ́ àná ọ̀nà ìṣẹ̀dára kọ́kọ́ jí lóru afẹ́ kírun láti rákà méjì náà. gbọ̀gbẹ́ náà níyàwó wọ́n máa fi pẹ̀lú kó afẹ́ kí sọ́ńdà ti mú bó. ó náà lọ́la àti rákà méjì náà kó tó wá di ká ṣe ìyámù lẹ́yìn ìgbàgbọ́. Kó ìlọ ti mọ̀ pé mo ti. Ikú ọ̀rọ̀ àti láàrin èèyàn túmọ̀ sí fẹ̀yàn mo ti. Ṣé ìjókòó ti ọ̀gbìn ṣe? Àtàwọn ìgbẹ́ nínú òfin ọlọ́run, ìmọ̀ àfẹ́sùn kàyà, ó tí ìwọ́n bá mẹ́sàn-án fi káyì wọ́n ti pé àwọn èèyàn náà fẹ́sùn kan náà àwọn náà gbẹ̀rù kálábà kan. ìwádà sí ìwádìí sáré kẹńtà náà fẹ́sùn rẹ̀ fi káyàn gbe kalaba kan iwada si iwadii sare kenta naa fesun re fi kayo da wa lójú eléyẹn yóò mú wa sí ẹni tó lu ni lùgbọ́ náà. قال يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا اجتنب فيه ọ̀pọ̀lọpọ̀ àbádídá bí apá kan nínú àbádídá ń kọ́ ẹ̀fẹ̀ ẹ sọ̀rọ̀ fún ìmọ̀tọ̀pinpin ara yín nínú àdé ìyẹ́kùn ọ̀gbọ́n ẹ̀yìn ọ̀gbọ́n na ẹ̀kìdábólú àdé ẹ sọ̀rọ̀ fún àbádídá nítorí pé àbádídá ló fi jẹ́ lọ́jù nínú ọ̀rọ̀ torí di eléyìí ṣé láti ń kórìíra ẹnìkan kò sí wọn ní sọ pé àwọn àríkò ṣe ṣùgbọ́n nígbà tí wàá ti bá dé wọ́n ìgbà àgbọ̀ kó ṣe bẹ́ẹ̀ káàrí ẹ̀ka mọ́lẹ́nu ẹ̀ka mọ́lẹ́nu àwọn tí wọ́n fẹ́ gbogbo tí ọ̀gá náà lè kó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá dájú pé ìmáàmù tó ń kírun fún wa àwọn ò tó bá dájú kìí ti mú kí kótó wá sí mọ́sálásí kìí ti hún lóra nígbà tí wọ́n á fi ọ̀rọ̀ wọn ọtí ìfi hàn lára rẹ̀ rárá ń bà kò sí tó ti rọ̀ wá ó tilẹ̀ jẹ́ ike fẹ́ẹ́fẹ́ fún ìdarí ha ìlà ń kírun lẹ́yìn rẹ̀ òkì látàrí pé ń forí kìí dára ìlà ń kírun lẹ́yìn rẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pété ìrọ̀ ọ̀nà tàbí ìrìgbà ìtọ́tọ́ gba ní kí ènìyàn gbà ìyẹn gbọ́dọ̀ wọ́nà láti yọ ní ìmáàmù ọba tí a yẹ lójú lódodo fọ́ọ̀mù sí torí kò kí ọ̀ yẹ ká máa tòṣì lẹ́yìn. ọlẹ́bí ti fẹ́lẹ̀ láti àwọn aṣíwájú kí ẹnìkan mú bí wọ́n ti kí ìrùn ó sì gbé aṣíwájú nínú ìjọba kó wá sọ fún un pé ẹnà tó forí kalẹ̀ ẹnà tó forí kalẹ̀ ju méjì lọ wọ́n wá dá lórí wọn pé bẹ́ẹ̀ bá fọ́ra ń sọ̀tún náà yẹn. àwọn òbí náà torí tẹ̀lé ìbáyìí àwọn ẹja bá ti mà ní kòkí náà ká lé wọn jìnnà sí ìkókó wọn àti bí wọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gá míì ẹ̀ gba òjò ọ̀rọ̀ ọ̀rọ̀ bèbí pé mùsùlùmí nìkan ọmọ tí mo mú sí wọ̀. nígbà tí wọ́n ti bá ti bá ti bá tó fún ọ ìwọ lọ sí ga yóò ṣe wá fún ọlọ́run tuntun ní o nítorí pé ó bá aláàjì aláàjì wọn ta àwọn aláàjì aláàjì wọn tọ́ sí àwọn òbí lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ mọ́tíláṣí mọ́tí ọ̀sìn káàkiri tí wá sí ẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ọ̀pọ̀lọ́ọ̀dù rẹ̀ ìwádìí mọ́tíláṣí ni àwọn ọkọ̀ sí lọ sí ọ̀wà tó. ó bá yẹ púpọ̀ ọ̀gá àtẹ̀yìn mọ́tíláṣí àwọn ará mọ́tíláṣí wò wọ́n àtẹ̀yìn ọ̀gá àwọn ọmọ wò bẹ́ẹ̀. ẹ̀ńdẹ́ tó tẹ̀sìn ti dùn àwọn èèyàn lábẹ́ tó tẹ̀sìn ti àwọn olùdílẹ̀ síbẹ̀ síbẹ̀ islam ń bọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀sìn ọ̀fẹ́ ẹ̀sìn ìṣẹ́ ọ̀fẹ́ láti ọ̀dọ̀ mi hundred meters ibi tí wọ́n ti láti àtọ́kọ̀ tí wọ́n ti ó mẹ́ ẹ̀sìn ọ̀nà àmọ́ láwọn ìlú mi kọ̀ ó tún máa yẹ ó tún ó tún fara ní ọkọ̀ àtàwọn kátàn tí kò tó rí iná kíláàsì wọ̀. إلى الله المستقبل

ọ̀rọ̀ oníṣẹ́ àtìkù wọn lẹ̀. wọ́n máa máa fi ọ̀rọ̀ oníṣẹ́ yẹn wọ́n máa máa fi bí ìrànwọ́ àkókò ló ti fẹ́ sí bí ìrànwọ́ àkókò ló fẹ́ sí. ẹlẹ́yìn ti bá wọn gbàgbà là wí lẹ́yìn ẹ̀sẹ̀ náà wo náà wo ọ̀rọ̀ àmàlìkíyà lẹ́yìn pé àtàkù bí ẹ̀ wà lẹ̀ nísìnyí àwọn sọ yìí pé ẹni tó bá mọ̀ náà kò rún lẹ̀ yóò kì bí irú òun á sọ̀rọ̀ ìtọ́wé yẹn ní ó lè kí lákòókò magreth lọ́dọ̀ màlìkíyà ṣùgbọ́n màlẹ́ pé àtẹ náà sọ pé tí òòrò tí wọ́n mọ̀ rán lẹ́tí ọ̀gá jù yàtọ̀ pàkíyèsí rẹ̀ tó ti tí ọ̀gá jù lákòókò rẹ̀ bá ti lọ pàpà. Ìyá sọ̀rọ̀ tó tú bá túnbé mẹ́ta láàrin sọ̀rọ̀ ìyàpọ̀ ẹ̀nu. Àmọ́ torí ìrùn kan á pa. Òròjú ló tì mí tí ò fi tì. Ṣé àbí láti tìlẹ̀? lọ́kùn ti sọ ibi tí wọ́n bá ti máa ń nọ̀kùn lọ́lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá ti máa ń nọ̀kùn lọ́lẹ̀ àwọn ọ̀mọ ẹni kò fi padà ó ti di kẹfẹ́rí o ọmọ tọrọ àforíjì ọmọ ayẹnà bí la rẹgẹdẹ ọmọ tọrọ àforíjì bọ́lọ́ bọ́yọ́ náà jẹ foríjì ọ. àmọ́ tó wá dé tó if that be the case kò tẹ̀ kí òun má kò lóró wọn wà pọ̀ gbẹ́ni tí wọ́n ti di kékeré pẹ̀lú ìbẹ̀rẹ̀ sí ẹ mẹ́jọ àfihàn fèrè ìmú pàtàkì ikú sì ń kalẹ̀ fún kálukú gbàgbà ṣùgbọ́n mi ìyàn nítorí pé èrò rẹ̀ èrò tó fẹ́ ní láyé ti fẹ̀ jù so kò sí nínú èrò tẹ̀ fún lè kú tòsí ọ̀la ọ̀la náà kálukú ń wò kékeré lẹ́yìn tó bá graduate wọ́n ti lọ fẹ́ẹ̀ train ní ẹ̀ wá ti twenty five years wọ́n tẹ̀sẹ̀ wá wálé wá establish àbẹ́rẹ́ nǹkan náà bá kò sí twenty five years ní tó tẹ̀ ara rẹ̀ tó ìyẹn gbọ́dọ̀ òjò kó wà nù palẹ̀ mọ́ gbogbo ìgbà ikú òsì mọ́ ọmọdé ọmọ àgbàlagbà nǹkan náà ń sọ̀rọ̀ ọkùnrin ní ọjọ́ àkọ́kọ́ fún ọkùnrin sí ọjọ́ àárọ̀ làwọn wà ọjọ́ alẹ́ làwọn dá pẹ̀lú òkú wa ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ náà bá dé ó ti ní kó wọn gbogbogbogbogbò lọ́ba tí wọ́n á gbogbogbogbogbò ó ti dàkúdà bí èdè dàkúdà ó ti dàkúdà ọjọ́ bó ti jẹ́ àlékún sọ̀rọ̀. Kò sí wàhálà, ń jò lọ yọ lánàá, ń jò lọ yọ lánàá ni wọ́n máa bí wọ́n ń bẹ ta ìsẹ́ni tó ní kẹ́ máa lọ síta lójúmọ́ kẹ́ lọ́ máa wò ó rò pé yé wa ẹ̀sìn Islam wà fẹ́rẹ̀ yìí àmọ̀gbàtọ́ yọ ń bẹ ta àmọ̀gbàtọ́ yọ lánàá tó tó bá rọ̀ lónìí adúgbò fọlọ́ àtòtọ́ yọ lánàá kọ́ ọ̀dọ̀rọ̀ àtòtọ́ yọ lánàá ẹ̀rọ jọ mọ́ nàbí ìbá ti ti wẹ́dà yí padà lójijì ẹ̀hẹ́n lẹ́yìn náà wẹ́dà yí padà lójijì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹjọ́ máa lé tẹ̀sí kan ọmọ lé tẹ̀sí kan ọmọ lé tẹ̀sí kan ọmọ lé tẹ̀sí kan títí ó kò fi ṣẹ́gun. tẹ̀lé ìjẹun ìjẹun ọ̀la kẹ́bi ẹ nísìn òòrùn yẹta lójoojúmọ́ òòrùn yọ ni. àti èsì lójoojúmọ́ òòrùn yọ lójoojúmọ́ àkókò owó àdákérò àbò lẹ́sẹ̀ kí lójú pẹ̀lú òòrùn yọ ni òjò ní ọ̀rọ̀. ìrọ̀lẹ́ náà ní sàgbẹ́jà ìṣòfíà nínú tíra ìbátan náà wọ́n sọ wọ́n ṣàlàyé àsìkò sọ́láṣì lóò wọ́n ní pé nígbà wà lè ṣàn nílá àyà sí ọ bí kò lè ṣe ìgbà wọ́n ní pé sọ́láṣì àṣì ó bẹ̀rẹ̀ ní ìkòròjì sọ́láṣì lóò wọ́n fẹ́ bẹ̀rẹ̀ níbi oṣù kan sẹ́yìn tí àbìlí máa ń mú ibi kan tàbí ìkọ̀kan láti wọn àsìkò ìwọn ọmọ ìsìláàrẹ̀ nínú oṣù kan sẹ́yìn àsìkò yẹn òjì yẹn á ti ṣe déédéé a ti ṣe dédé ìdí nǹkan yẹn tábà béèrè pé ṣé àsìkò a ṣe ètò wọlé a ní pé kò sí ìwọlé má fẹ́ bí ètò báwo ni ẹni ẹni ṣàlàyé ń gbà yẹn àti ṣàlàyé ń gbà yẹn wípé kìí ṣe wípé ńgbà tí òjì gbogbo nǹkan bá ṣe dédé pẹ̀lú gígùn nǹkan dáadáa ní àsìkò àṣírí tó àsìkò àṣírí máa ń tó nígbà tí òjì gbogbo nǹkan tó bá ti dídí egungun nǹkan yàtọ̀ síbi tó ògùn yẹn wà síwájú kí òòrùn tó yẹ ká àsìkò tó òòrùn wà látàrí níbo lòdì wà màsàmì sí nítorí fìgì kan lélẹ̀ ìgbà tó òòrùn wà látàrí wọn á rí kó òdì nǹkan tó gùn ní ìsìn yìí báyìí yìí wọn á rí kí ń gbà náà kò dúbì lọ wọn á fi àmì kékeré sí ẹ̀gbẹ́ jẹ so ibi tó òdì wà yìí lásìkò tó òòrùn wà látàrí ìgbà tí mo bá fẹ́ mọ àsìkò áf láti dé débi tí mo kà mí sí ní ti wá mọ ibi tó ti dé ní ti wá mọ gígùn láti mo fẹ́ fi mọ àkókò áf sọlẹ́ yìí tó túmọ̀ sí wípé àkókò áf kò di gbogbo nǹkan ti sọ́gbà pẹ̀lú rẹ̀ yàtọ̀ síbi tí kò ní wà tó ti kó rẹ̀ lẹ́ta. ẹlẹ́yìn ọ̀ àná àbẹ̀yẹ̀. ó sì fún àwọn náà àwọn tíra tó kàn. ìrẹ́ ló ti jẹ́ pé ọ̀rọ̀ ẹyọ kan ẹ̀rí rẹ̀ kìí tẹyọ kan máa wá lọ́pọ̀lọpọ̀. ẹ̀rí kan kò túmọ̀ sí pé gbogbo nǹkan jẹ mọ́ nǹkan yẹn náà láti rí lẹ̀ wàá tún máa wájú nígbà tó ti rẹ́rìn nígbà tó ti rẹ́rìn náà ló ti jẹ́ fáwọn tó mà àwọn ọ̀dà gẹ́gẹ́ ẹni tó ń kọ́ àwọn ẹni tó mà àwọn ọ̀dà bí ẹni tó ń kọ́ àti mọ̀. Kẹ̀kẹ́ tó mọ̀ ẹ́ bẹ́ẹ̀ mò ń lo orí ti pọ̀ ká sísì ló fi dínà bẹ̀. Òní ìpínlẹ̀ ọ̀kan ni wọ́n ti fẹ́ dínà bà. Àgbẹ̀kẹ́ tó ń bẹ ní wá ìrìn ń bẹ lẹ́sẹ̀ bàbá aláṣọ. Nà nà rẹ̀. Báwo ni ẹni tí ọba wọn tí wọ́n ti rìn ṣàyọ̀ àmọ́ kò bá alákàtàn bàbá parí wọn sọ̀rọ̀ fún àjọ sálámà yóò fi kan yóò fi yóò àforí kan lẹ́yìn sálámà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله